iṣẹ́ kó jòkó sórí iṣẹ́. wọ́n lọ́jà bẹ́ẹ̀. gánà rẹ̀fẹ̀. bẹ́ẹ̀ni orí burúkú rẹ lọ wọ́n náà kúnlẹ̀. kúnlẹ̀ gbalẹ̀ ayé àtẹjọ́ ni yéé nìkan àwọn agara lórí kíá. hausara máa yèsí jákòló rẹ yèsí fún ọ lóyún àwọn ní ọmọ ẹ̀rọ rẹ̀ kan sígbó ayé rẹ̀ fọ́ dànù ọ̀fọ̀ pàwọ̀ tí ẹ ta òwe mi ọ̀tá dànù wò ní ọ̀ bọ́dé bọ́túndé yé ibi mi ṣe bá ọ̀rọ̀ ẹni káwùsára yèsè fún káwùsára lòún. ẹ wo ìyàwó ká má parọ́ ká má jalè ṣe mọ̀ pé kitchen tẹ̀mí kí máa wà náà ni mò wà ṣùgbọ́n nǹkan tí kására sọ fún mi ó sọ pé òun tí ì mọkùnrin tí ìjábàálẹ̀ òun á bí. mo bá ọmọkùnrin táìsì ká ṣe nìkan. fún olóyè àdìmọ̀ àríyá kejì lóore. I'm not supposed to be in this kind of conversation you know I'm, it's not my job what's saying what's all this man. tẹ́mi ni kí wá bí in this kind of conversation. báàmẹ̀. máa yá wa. àkúlẹ̀ mọ̀ yèéfín fún kására lóyún iṣẹ́ tẹ gbà mí fún mi kí n máa kojú mi ìmọ̀ mọ́ mi ìmọ̀ ní tuntun lónìí. ìyá káwùsá láyè sí fún olórí. wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn kọ́ fún káwùsá lójú ká jẹ̀jẹ̀ nínú ilé. Èrè aṣọkùnrin kì yóò fi ìdó ni kí ni màmá ṣe pé. Ọkùnrin mẹ́ta bẹ́ẹ̀ la nínú ilé. Adé ìṣòro ní burúkú kẹwàá ní ti géètì. Dráífà Túndé àtẹ̀mánigbé olóyìnbó yìí fún ọlọ́yún. jọ́tọ̀ ọlọ́run kó bá ti ló bẹ́ẹ̀ dẹ́rẹ́ fún yàn ní. ọ̀yìn ṣe ṣọ́tọ̀. ó lè fún yàn pọ́ sí kẹfà àdìgbò tó pé máa fún yàn lóyún o mo wíkẹ́ẹ̀dì o. láwọn o. olóyún. lórúkọ Jésù. àmín. ṣàgbára ni Mama, mama, you don't need all this. You don't need all this. Let us talk. Let us talk. You don't need all this. Ẹ jẹ́ kó fún ẹ. Mama, you don't need all this. Can you you Go and say. What's up? What's up? What's up? Mama, you don't trust me. I can't do this shit, man. He's not even kula. Kọsùlá, kọsùlá. Babe, babe, babe. Ojú kọ̀ọ̀kan àjọ sí iná ni ẹ bọ̀ bẹ́ẹ̀ ni. màdàmú ti sọ pé ní sẹ́yìn mọ́tò màdàmú ti yọ yọjú yọjú kíkọ́ èyí tó jù wọ́n lọ dà ó dà ó dà kí n tó dà sínú mọ́tò ọ̀gá. ẹ̀ló kọmíṣánná ẹ ọlọ́pàá mẹ́rin ni mo nídìí. pé èèyàn méjì ti sẹ́nu lé mi. ìgbà yẹn mo nídìí ọlọ́pàá mẹ́rin àti mọ́tò mọ́tò pẹ̀tọ́ ìpè kù bíi fifteen. èèyàn méjì. kí ló bá mi kọ́ ọ̀nà kàkà wà nínú ilé mi bẹ́ẹ̀ kọjá pé mo fẹ́ kí n gbé ní báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sí wọn tẹ̀lé. ẹ ẹ tẹ mi bọ. ọ ẹ dáa. It's well I know I got you. You can't do this to me. I got you. You can't do this to me. Mama, I got you. You can't do this to me. You can't do this to me. I got you, Mama. You think say they wise? You know, I told you.